hallelujah hallelujah hallelujah ògo ni fún olúwa ní òkè ọ̀run ògo ni fún orúkọ jésù mo o orúkọ mi ni ezekiah babatunde ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run kan ló tọ́ka sí ká sì fẹ́ràn rẹ̀ láfẹ́ tán a kò gbọ́dọ̀ bọ òrìṣà nítorí ohun asán ni. ìgbàlà ó tọ́ka pòfin mọ́ tí ọlọ́run ti sọ fún wa tí ọlọ́run ti sọ fún wa débi wípé ìbànújẹ́ àwọn tó ń sáré tọ ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀ wo ní ẹbí tó ta ti bí ọ níbi tó ti dìde àwọn tó fẹ́ gba okùn tó fẹ́ gba okùn nínú ẹgbẹ́ àjẹ́ pé àwọn fẹ́ fi ẹ̀jẹ̀ rẹ àti ikú rẹ gbókùn níparí ọdún àwọn ni mo fẹ́ gbàdúrà against ìwọ dọ́ share fídíò yìí pẹ̀lú àwọn tó fẹ́ràn ọlọ́run yóò sì bùkún ọ torí pé kí ni tó bá share fídíò yìí pẹ̀lú àwọn ènìyàn iṣẹ́ olúwa ló ṣe ní lórí internet nǹkan méjì ló ń ṣẹlẹ̀ information ti ọlọ́run àti information ti èṣù eléyìí o iṣẹ́ olúwa ni ààrẹ rán mi sí ọ láti bá ṣe èṣù jẹ́ bíbélì wípé ibi ni yóò pa ènìyàn búburú gbogbo ẹni tó bá kórìíra olódodo yóò jẹ̀bi níbi tá a ti bí ọ àwọn tó fẹ́ gba àwọn tó fẹ́ gba promotion nínú ẹgbẹ́ àjẹ́ tó fẹ́ gba ẹyẹ kún ẹyẹ pé táwọn bá gbẹ̀mí ẹ táwọn bá dénú pàdé wọn á promote àwọn wọn á dẹ̀ lójú ayé wọn á máa lọ síbi ìsọjí àwọn olórí burúkú wọn á máa lọ síbi ìsọjí láti lọ gbàdúrà wọn á dẹ̀ tún máa pa ènìyàn wọn á máa rán àìsàn sára àwọn ènìyàn wọ́n á lè tún máa lọ tó má lè pa èèyàn má pa pa pa ọ̀pọ̀lọpọ̀ wọn létà wọ́n á lọ wọ́n láwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ yí padà ọlọ́dẹ máa gbà wọ́n ṣùgbọ́n má gbà kan mú ọ lọ má gbà kan mú ọ lọ akọ wípé you are not a God who takes pleasure in wickedness our God does not take pleasure in wickedness this God in heaven he does not take pleasure in witchcraft gbogbo àwọn pápá fẹ́ fi ẹ̀mí rẹ gbọ́ ọkùn nínú ẹgbẹ́ àjẹ́ lórúkọ Jésù ikú máa pa wọ́n ìwọ tó bá jẹ́ àjẹ́ àdúrà yìí kò lè gbà fún ọ bó bá ṣe ń gbọ́ mi tó o bá ronúpìwàdà láàrin ọjọ́ méje ikú máa gbé ọmọ lórúkọ jésù kìsìtì násàrẹ́tì orúkọ tí èṣù máa tó tẹ̀sù bá gbọ́ orúkọ náà ó máa bá òun tó bá pe orúkọ jésù ní ọ̀run gbogbo àwọn áńgẹ́lì àwọn àgbààgbà mẹ́rìnlélógún àwọn ẹ̀dá alààyè mẹ́rin wọn á tẹríba tí èṣù bá gbọ́ orúkọ jésù tó pè nínú ìgbàgbọ́ ó gbọ́dọ̀ sá fún ọ nìyẹn mo pàṣẹ ní orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó fẹ́ mọ ẹni tó jẹ́ anybody ó lè jẹ́ ẹ̀jẹ̀ rẹ tó bá súnmọ́ tó bá ní kó fẹ́ fi ẹ̀mí rẹ gba ọkù níparí ọdún lórúkọ Jésù kò ní kíje lórúkọ Jésù àwọn ẹlẹ́ni àjẹ́ àwọn oníṣẹ́ ibi tán yí ọ ká tán wá ẹ̀mí rẹ láti gba ẹ̀yẹ kan yẹ nínú ẹgbẹ́ àjẹ́ lórúkọ Jésù Ọlọ́run yóò bínú sí wọn ó ní Michael onídàáná yóò ṣá wọn ní orí Only Michael onídàáná yóò ṣá wọn ní orí ó ní Michael onídàáná yóò ṣá wọn ní orí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn they frustrate people wọ́n máa ń fi ìgbàgbọ́ sún àwọn ènìyàn nìyí àwọn àgbà àdúrà ògbà wọn ń tako ìpè wọn lè ṣẹni wọn lè ṣe ohunkóhun téèyàn bá gbàdúrà dáadáa mo pàṣẹ lórúkọ Jésù àṣírí àwọn oníṣẹ́ ibi tó yí ọká ọdún yìí ló máa tú I cover you with the blood of Jesus wo ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ni kò sí ogun ìdílé tí ẹ̀jẹ̀ Jésù ò lè gbé mì mo pàṣẹ lórúkọ Jésù lópin ọdún yìí ogun ìdílé ò lè gbé ọmọ ogun àjẹ́ ò lè gbé ọmọ arọ arọ láti dá arọ ni láti dá ọ láti dá ọ sí ni fídíò yìí share pẹ̀lú àwọn ènìyàn mo pàṣẹ lórúkọ Jésù ti Násárẹ́tì torí pé kí ni Ọlọ́run wa kì í òkùnkùn ò nínú Ọlọ́run rárá ibi ò sí nínú Ọlọ́run rárá àwọn ọ̀rọ̀ sí èṣù àwọn wòlíì èṣù àwọn àjẹ́ àwọn babaláwo àwọn tó lọ ń ṣe ògùn àwọn rán ibi sínú ayé àwọn ènìyàn mo pàṣẹ lórúkọ Jésù ìparun lórí ẹ lọ́dún yìí àkánṣu ẹ̀ ẹnba níbò ní crossover two thousand twenty three ìdá ọlọ́run kò ṣá àwọn áńgẹ́lì tí kì í gbọ́ ìtùlójú tí kì í gbọ́ àánú kan bẹ́ wọn ní orí Jesus in you the hope of glory ọlọ́run yóò pa ọmọ ogun ìdílé kò ní borí rẹ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ọlọ́run ní mímọ́ àmín